mùsùlùmí tí wúlò fún islam tó tún gbà sípò torí ọwọ́ pé mùsùlùmí lélẹ̀ tó náà bá wo population àwọn òbílẹ̀ agbúrò àwọn èèyàn yìí lẹ́gbẹ̀ẹ́ àwọn mùsùlùmí yìí báyìí kó náà máa gba àwọn mùsùlùmí kó máa gba àwọn mùsùlùmí ọwọ́ gba tiẹ̀ náà ní ìjọba ṣe iná ni wọ́n ròyìn so ẹ rí i pé nísìnyí àwọn gọ́vnọ̀ irú gọ́vnọ̀ ní stéètì kan bíi nísìnyí ẹ rí i pé churches ló ń kọ́ fún wọn wọn lọ bá pé àwọn fẹ́ tún church kan sí lásán six million ló gbé fún wọn wọn wá sọ church yẹn di church sẹ́kẹ̀ gbogbo bíi tí ọba ti yọ ní ìsìn òòlì ni gèlèmagèlèmá ọfẹ tó ilé alájà mẹ́rin tó sì jẹ́ kí sàlẹ̀ làwọn èèyàn wà wọn kankan sókè bá so nítorí délé kálukú wọn àwọn ẹ̀rìn ẹ̀sìn wọn lọ́wọ́ ẹ dákun mùsùlùmí wò la rí tó dé kò rí tí wọ́n lọ bá ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam tí ò lé wọn dànù wọn ókè làmídì nù ó wọ́n ní wọ́n ní wọ́n lọ bá pọ̀ ọ̀rọ̀ islam ó ní ó lòun ò rí sí ọ̀rọ̀ islam tòun gbogbo èèyàn lọ́yàn sípò àti pé chọ́ọ̀tì kan gbé iye owó báyìí fóun òun sì gbọ́dọ̀ fulfil yìí tó ń sáde ọ̀pọ̀. àwọn bèbè náà ẹ̀yin ẹ̀yin ẹ̀wù bínú yín yóò sì dùn tẹ́ bá gbọ́ pé mùsùlùmí ló jẹ gọ́vnà ẹ̀wù bínú yín yóò sì dùn tẹ́ bá gbọ́ pé mùsùlùmí ló jẹ pírẹsidẹ̀ntì àmì ẹ̀wù bọ́kàn yóò sì bàjẹ́ tó tẹ́ bá rí i pé wọ́n yan islam jẹ nígbà táwọn ń bẹ ń pò so àmọ́ kò ní yá yẹn lẹ́nu torí pé ìdá ọ̀rẹ́ fẹ́ sẹ̀rọ̀ bàtọ̀lọ̀ làjẹ́ tí ẹ̀ bá ti máa ń tọ́fà ìyàlẹ́nu ò sí mọ́ ẹ rí i pé àwọn ẹni tí ẹ fẹ́ máa bọkàn jẹun pípé wọ́n yan ìsìláàmù jẹ láyé tiwọn yẹn wọ́n yan jẹ láyé tiwọn they are not islamic oriented so kí ni wọ́n yọ lẹ́nu kò gbọ́dọ̀ yọ lẹ́nu so hajj tó dàbò ti dà lónìí nàìjíríà ayé àwọn mùsùlùmí ló dàbẹ̀ àwọn mùsùlùmí ló ń ṣe leaders àwọn ni president láti fi dín tó di because they are not islamic oriented lẹ́yìn náà ní tó tún mú wọn máa introduce pé àwọn kan náà tún lọ pilgrimage jerusalem sẹ́yìn báwọn mùsùlùmí náà ló fà á tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tó tó bá yẹ pé àwọn èèyàn bá ti wà islamic oriented wàhálà tó máa ń ṣẹlẹ̀ so bí èèyàn bá tiẹ̀ gé nìkan kan lè kí ojú pé èèyàn ní islamic awareness lọ wàhálà òtún kápẹ́yìn ọ̀mọ kí wọ́n kọ́ kí òun orí rẹ̀ sá ti dọ́ta wọn ò máa lè fi sí sọ́ọ̀dì ọ̀mọ sọ́ọ̀dì sí bá wọn ìlàkọ̀ ìfọ̀lì o jèrè nítorí pé awareness tó ní ọ̀hún wàhálà olè wa nu alọ́ di president Nàìjíríà kò sòrò o so but tó ti ní ọwọ́ àwọn àìdí àtọ̀ ń lè jẹ́ pé Islam lọ lóòótọ́ gbọ́ nǹkan báyìí báyìí gbà kàn kí ni mo wá fẹ́ ṣe fẹ́ sìn ọ lọ tí ó ti jẹ́ pé ń gbà kò sẹ́ni tí ó lè àmọ́ wọ tí wọn náà bá dúkú láàrin ara rẹ sọlọ pé ah, islam lóòótọ́ islam lóòótọ́ ìwọ náà bá rí pọ promote islam well ṣe ètò òṣìṣẹ́ náà làwọn èèyàn máa ròyìn jẹtọ bá ti ń bẹ mà àdúrà ni wọn máa fi ránṣẹ́ sí ọkẹ ṣépè sìgá bí wọn ṣe ń fèpè ránṣẹ́ sáwọn míì lónìí ìbàdàn láṣẹ ẹlòmíì pé ni wọn fi ránṣẹ́ sí kọ́nà wọn tún dákọ̀ ẹlòmíì wọn tún fèpè tó gbogbo tí bá ṣe náà làwọn èèyàn wò but generally a lè ṣe competition pẹ̀lú kiri o wọ́n lówó wọ́n pọ̀ wọ́n sì ní means ṣùgbọ́n tí wọ́n bá ìta àbá lè náà lè láti bọ́ tí ọlọ́run fa ìbáǹkà sí díẹ̀ tẹ́ bá ti yàn yóò lápá púpọ̀ yóò lápá púpọ̀ ó kàn jẹ́ pé problem tó ń fèsì wa ó pọ̀ títí mùsùlùmí tí ó ń ṣe bídí àlẹ́ fẹ́ mú bọ̀ ni àbí ti kiri yó àbí táwọn ọ̀sẹ̀ bọ̀ gbogbo àlẹ́ Yorùbá yìí èwo lẹ fẹ́ mú gbọ́ ẹni tó ń fa wàhálà nù tó bá yẹ kó àwọn mùsùlùmí bá ṣọ̀kan àbá ti súnà mọ ẹsẹ mọ káà mọ̀ pé mélòó lọ dáwà kù ṣùgbọ́n wàhálà tó ṣẹ́kù tó ń bẹ láàrin ẹni tí ń tẹ̀lé islam òdodo pẹ̀lú àwọn ẹni tí ń ba islam jẹ́ gan ó le jù àwọn ò ní kọ̀ láti lọ fi ọ̀sẹ̀ sàrà àfẹni tó mọ̀ àbẹ́màbẹ́ tó bá kan pé kí wọ́n lè ba àwọn rẹ wọ́n lè pa ọkọ̀ pẹ̀lú kiri yóò wọ́n lè pa ọkọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ ìbọn gbogbo agán ni òjá gbádùn abẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ so nítorí pípìlì ó orí pẹ́ kan láàrin ọ̀sẹ̀ ìdókò ọ̀sẹ̀ bọ òjá wọn gbádùn àwọn tí ń bọ́ gidi ń bọ́ pa wọn yẹn so gbogbo wọn ti pa ọkọ̀ ẹ palẹ̀ rẹ̀ mọ́ <laughs> so bẹ́ẹ̀ náà sì ni àyìn tó bá ti pè yàn lọ síbi dáadáa ọ̀rẹ́ tí ó ní òní tó ọ̀tá but síbẹ̀síbẹ̀ ìwọ sá ti máa ṣe ní tó máa ṣe nítorí tọ́lọ̀ ibì kan lè yẹn sì ti bẹ̀rẹ̀ so àyè tó lọ́wọ́ bá ti gbé kalẹ̀ fún wa tá a lè ti spread the islamic awareness bíi mosque kò sí àwọn mọ́sálásí ni kẹ́ ẹ máa lò kódà tó bá ké ládùúgbò èèyàn téèyàn ń gbé ẹ bá rọ́nà wọlé mọ́mú yín lára bàbá mo ní ọ̀rọ̀ gbólóò méjì tí ń bá àwọn èèyàn sọ ẹ láti kọ́kọ́ máa bùn lẹ́bùn kọ́kọ́ máa bùn lówó kẹ́ bá ti lọ tẹ́ bá dé bàbá ẹ gbà ẹ máa rántí wá nú àdúrà ọ̀làlùbáràkà ọlọ́àgbà ọlọ́àgbà títí tó fi ní sọ bàbá ẹ ti máa fáwọn èèyàn gbólóhùn méjì méjì lẹ́yìn irun ọ̀ràn yẹn máa sọ yóò dáa fún ọmọ mi <laughs> tó ẹ kí tó bá ti ṣe introduction rẹ tó sọ tó sọ títí tí èsì tí ọba láàmú kò ní lè lé ọmọ sáti tó máa fowó àdúrà lẹ́lẹ̀ kalari so títí tó fi di pé orí àyè because kò possible fún gbogbo yẹn láti ní mosque so but ó possible fún gbogbo yẹn láti lo politics tó fi lè rí yàn mú ẹ̀bùn ó máa ń sọ àwọn èèyàn di ọmọ ọ̀dọ̀ gbà tó bá bùn lẹ́bùn tó bùn lẹ́bùn tó bùn lẹ́bùn yóò di pé àfa ẹ̀ ní sọ̀rọ̀ lónìí ni tó wọ́n jẹ́ kẹ́tù lọ ẹ̀fún wa ẹ̀fún wa ló ń jẹ mí tó tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀ rí i pé àwọn èèyàn bẹ àwọn àdúgbò kan wà ní gbogbo nàìjíríà ìtẹ́rù fáwọn èèyàn ńláńlá àwọn máa kírun lápẹjù ọwọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ máa ń sọ tẹ́ máa ń sọ àkọ́kọ́ yóò kó bẹ̀rẹ̀ sí ní apply rẹ̀ lórí ara rẹ̀ yóò rí pé changes yẹn ń mú wọlé o yóò tún bẹ̀rẹ̀ sí mú lọ bí iṣẹ́ rẹ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàá rí wọ́n onímọ̀ wọ́n onímọ̀ pé ọ̀gá ti ń yá ló máa padà tàmẹ́tẹ́ tó o bá sọ tó o mọ̀ sínú tó o sọ fẹ́ lòmíì àwùjọ ò ní yí padà ẹ̀yìn tí kiri yóò ń ṣe gan nu wọ́n wà wọ́n ní courage láti sọ ní tí wọ́n ń gbọ́ nǹkan bá àmọ́ ṣe déédéé wọ́n sọ ẹ̀rì wọ́n mọ̀ kiri títí kà njẹ́ ò láàrin mùsùlùmí kan ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ dúró láàrin àràdá mẹ́ọ̀ bí ẹyin èèyàn ẹ̀jẹ̀ apáyọ̀ lọ. ìjẹ́jẹ́ mọ̀ tó gbéńdà òkè á máa bẹ kò sì sórí ilé fẹ́ni kan àfihàn tó bá tẹ̀lé ta lẹ́nu Muhammad sọlọ́wọ́ àdéhùn àdéhùn. kọ́mọ wa wí kí spíkà rẹ̀ ọmọ pé jáde sẹ́mọ̀ pé ẹlòmíràn mọ̀ wọ́n àbí kìnnì kan fọwọ́ báyìí. torí pé for the first time táwọn olùdíje yẹn ṣe bẹ́ẹ̀ ló kọ Islam so àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ yẹn náà pẹ̀lú éèmù kò ń pe non-muslim person islam ẹ̀dúrà nàbí sùlá ṣẹlẹ̀ múra rẹ̀ jáde lọ bá wọn yẹn tẹlifà wá tẹ lásìkò táwọn yẹn wá tẹ hajj ìdíra rẹ̀ lọ bá wọn èyí tẹ wá láti yá náà èyí tẹ̀ ń ṣe yí báyìí ìjọjọ́ mọ̀ fún ọ̀n ti fẹ̀sìn kára mi níbi tálà yìí gbogbo bẹ́ẹ̀ sì máa ti náà wá ń bẹ nìkan lẹ́sìn gbọ́dọ̀ máa sìn àwọn ẹlòmíràn gbọ́ wọn fi tipa làbá rẹ̀ àwọn ẹlòmíràn ò lè àwọn ẹlòmíì obìnrin kì í sèse pé nǹkan fọwọ́ bà tó bẹ́ẹ̀ ni wọ́n ti fáwọn ẹgbẹ́ ọ̀sán wà lóyún àná ìfẹ́sì islam táwọn àwa rí lónìí bóòlù tẹ̀ sí dọ́dọ̀ àwọn bàbá wa náà rí kíkà ló bí bàbá rẹ̀ léèrè ọlọ́ngbọ bíkọ́ sí ìyọ̀bá mọ́tà èèyàn ní mórí tọ́lọ̀ ti fún ọ dáàdì bò lẹ́sẹ̀ di muslim sọ́mà ní bàbá ńlá wọn sẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá sódà táwọn ò fi mà ibi iṣẹ́ ńlá ń bẹ wọn ju wa to propagate islam islam ó tún wá ju ẹ̀sìn kìrìyóìsì kí ló dé tí kìrìyóìsì wọn tó wá ta islam yọ ní ìsìn kí ló fà mint wo làwọn gbà three hundred years even nílẹ̀ yorùbá yìí ní islam ti síwájú kìrìyóìsì kí ló wá dé tí wọ́n á jẹ́ kẹ́sìn kìrìyóìsì wọn àgbà bí kíbi báyìí wọ́n rówó náà sí rí kinní kan náà it's not an excuse because ẹ̀sìn tí contradiction kún lọ rẹ̀ ó ti káwọn yẹn náà ronú fún ọmọ kékeré sọ́nà. Ìyàtọ̀ pọ̀ sí ni Islam tí wàá sí contradiction bẹ́ẹ̀ kí ló ti káwọn èèyàn máa wọ̀ ṣé àwọn àfa Islam ní ń kú bá ní láwọn oúnjẹ kújẹ wọn yẹn àbí kí ni ń fà bẹ́ẹ̀ káwọn èèyàn ti research ń gbàǹkan yẹn náà kí ló dé tó fi jẹ́ kókùtà bá mọ́sálásí táwọn yẹn kírun ṣé kí wọ́n ti hajj àrùn sọ́lá wàláhì mùsùlùmí ò ní àmọ́ ceremonial islam ẹ̀rí kan kó sísàlẹ̀ apàtì wọ̀ onílọ́dún ọdún ìjírá mọ́lùdì pẹ̀límà torí pé títí ń ṣe dágbàdàgbà rádaràdà náà sọ ayé àṣọlá àti pọ̀ nídìí pé èyí tá à ń ṣe yìí ń kọ́ bí bá nàbí bá ń bẹ láyé gan àwọn náà ò ní dìde níbi tẹ́lómi láyà dì àwọn olùbẹ̀là tó ń torí délé ó sì pàtàkì ibi ká máa kó laburú ti ṣe wá ká lè máa wá solution fún problem wa. lódodo ọlọ́run níbi wa lédè kí ló dé táwọn èèyàn gba islam láyé wa o ṣùgbọ́n yóò bí wa pọ̀ ọwọ́ wọn bá tá a mọ̀ tá a jíṣẹ́ rẹ̀ gbàtí eléyìí ní ìtọ́jà ọlọ́run sì ní pé ńgbà tó jíṣẹ́ fún ọ kí ló dé tí wọ́n gba islam àtàjà tí ẹni pé sọ sá sọ ìjọ mọ́ sọ ọlọ́run àbí àwọn ìjọgbọ́ léèrè pé kí ló dé tẹ̀yìn òfìsè wa o bó ti tá a bá wo dáwà wa tá à ń ṣe dáwà wọn wà focus entirely lórí àwọn mùsùlùmí ìdájú pé a lè focus lórí àwọn kiri yoga. ṣé aláya rẹ hmm, aláya rẹ but where will you approach them will they give you that chance? ṣé tó bá pè wọ́n wọ́n wà wọ́n ní wá tó bá sì lọ bá wọn sẹ́nu pé táwọn ń ṣe ní ìsinmi gan àwọn náà ti mọ̀ fún àníwá fa wọ́n tún wọn kanlẹ̀kùn bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà àwọn gbé Jésù délé yín. so ìgbìyànjú kìí sọ̀rọ̀ ọjà òun kàn wá pírísì gọ́spẹ́lì ni òun kàn wá ṣe kínní ni so ṣé àwa náà ń kàn lójúlé lójúlé bẹ́ẹ̀ ẹ já try so because a ronú nǹkan púpọ̀ but kò fún implement it pamphlet kakọ nípa islam káwọn náà máa lọ fún sẹ́nu ọ̀nà alẹ́ kálukú kí wọ́n máa kà bọ̀dé wọn lówó ló ní àbí bẹ́ẹ̀ kọ́ ni yàtọ̀ sílẹ̀ yẹn tábà ní mídíà kẹta tí lè máa gbé kí sẹ́ẹ̀tì ìdánilẹ́kọ̀ọ́ islam sí kọ́ máa lọ bá kálukú lè rẹ̀ yẹ́s eléyìí ga ó yé jù ní ìsìn agboolé tẹ̀ ń gbé kákéèyàn gbàgbó lé tó yẹ pé fámìlì mẹ́wàá lọ́wọ́ à ń bẹ̀ kiri yóò náà sì wà ń bẹ̀ kéèyàn ra máa gbé kíṣẹ́ẹ̀tì rẹ̀ sí kí wọ́n máa gbọ́ you are preaching Islam kẹ́gbẹ́ ti jẹ́ kó nà kan wò sùsúnjọ́ kan pé òun kọrin Dáfídì òun kọrin Mátíù sẹ́wọ̀n kó náà ń polongo ṣọ́ọ̀ṣì náà ìwọ náà yẹ kó lè rí kó lè ní mí ìsìn tó fi mọ polongo fourteen tó dàbí transportation tẹ́lẹ̀ àwọn bàbá bàbá ti ń ṣe transportation tí wọ́n bá ti mú ẹ̀kan kó àwọn kẹsẹ̀tì wáàzì fún wa ni hmm. bọ́kàn máa ti ń tán kó fi kàn sí bọ́kàn máa ti ń tán kó fi kàn sí bọ́kàn máa ti ń torí pé sọ́ọ̀sì tí orin church kan bá tẹ́ ń kò fi mi kan bá tẹ́ ń kò fi mi ẹ̀ sì lọ́pṣẹ̀n kí ló dé ẹ̀ sì lọ́pṣẹ̀n so kí ló dé táwa náà ní lè lo àwọn onímọ́tò bẹ́ẹ̀ mo rò pé tá a bá rí irú rẹ̀ ṣe ní gbogbo olú Yorùbá yìí ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ yóò kíkẹ́ ká sọ yìí méjì tí wọ́n lọ́kàn nípa ẹ̀sìn wọn ó ti tó gbèsè wọn lọ research because nǹkan kọ́ wọn churches náà nù pé wọ́n gbọ́dọ̀ go into dialogue pẹ̀lú àwọn mùsùlùmí torí tí wọ́n bá go into dialogue pẹ̀lú yín ẹ̀wọ̀n ìyàn náà ni ẹ sì convince wọn fún wọn sí lọ́nà torí rẹ̀ wọ́n nílé dúró tàbí tó bá ti wọ mọ́tò tó bá ti wọ mọ́tò tó mọ́tò gbé sí bàbá kí ni tẹ̀ ń wí tẹ̀ ń gbé sí nǹkan tẹ́ lọ́rùn ó ti tẹ́ mi lọ́rùn ó mi lọ́rùn ó ti wọ̀ yín náà. irú àwọn eléyìí ọ̀yẹ̀ ká ṣe ẹni tó bá mú mọ́tò kódà gan irújọ́ tẹ bá tẹ bá gbé kíṣẹ́ẹ̀tì sí báyẹn kápẹ́ ń travel ẹ fún wọn kíṣẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wọ́n gbé sí kẹ́ẹ̀tì ní dúpílíkéètì rẹ̀ ìgbà tí wọ́n máa ń lọ kó fún wọn kó ló bùn wọn ẹ máa gbé sílẹ̀ kan láàrin bẹ́ẹ̀ tẹ ń gbé ti sọ́ọ̀tì tẹ gbé ti mùsùlùmí náà ti sẹ́mi pẹ́yìn òsì fún ṣọ́ọ̀ṣì lásán tó eléyìí kí ó mọ̀ náà ó lè mọ̀ náà dájú mùsùlùmí ṣùgbọ́n gbàgbà ọmọ tó bàbá táwà bàbá táwà ló gbéra rẹ̀ o láti ògùn mọ́tò mi táàtì fi dé súlè ìjà orin ṣọ́ọ̀ṣì ní gbé sí. mo ní kí ló dé ó ní torí pé nítorí ayé ń fẹ́ nù wọn lọ dájú abájọ tó kírun nígbà tá a sọ kalẹ̀ tá a fẹ́ kírun kò kírun níta ayé ń fẹ́ àbí tó fi di kèfèrí.

bánàbí sallallahu alaihi wa alihi wasallam bó ti ṣe ń jáde lọ tó máa ń pa àwọn èèyàn gbogbo àwọn sàhábì tó ń sàhábà tó ń ti dáwà tó máa ń lọ bá àwọn èèyàn àwọn èèyàn wá bá wọn ẹ mọ̀ kó rí ọlọ́ọ̀ nípa àwọn èèyàn wá ń bá èèyàn mọ́tíláṣí sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ al-aslu fi da'wa tíra kan wà kayfa nad'u an-nas òní la talumu an-nas idha lam ya'tu lum nafsak lima lam tadhhab ilayhim bu àwọn èèyàn pé wọ́n ti wá bọ̀ síbí wọ́n ló ní tọ̀ǹtà wọ́n ní kó búra rẹ kékeré lóde tó lọ́dọ̀ ó ní tọ̀ǹtà wàá dijúmọ́ nu yàrá táwọn ọmọ yìí rẹ ni wọn ọmọ yìí rẹ àmọ́ kèsè irú ti tẹ̀blígì o hmm. tẹ̀blígì o ní nǹkan kan tí ń ta ju rọ́ọ̀lọ́ àlọ́ àbí òye wa hmm. so àwọn sàhábà wọ́n máa ń ṣe dáwà ila Allah azza wa jalla ẹni tó bá ń ṣe dáwà ila Allah azza wa jalla àwọn èèyàn ò lè wá bọ̀ ọjà rẹ ti ń tà ní wọn á àbí òye yín al-aslu fi da'wa ni kí wọ́n ló ní tó fẹ́ ta ìwọ ló gbé lọ bá wọn. àbí òye wa so àwọn ò sì máa ń tọ̀ ń àwọn ọmọ iyì rẹ̀ torí rẹ̀ ni ò tí ì di wọn wá fọ sábà mọ iyì rẹ̀ wọn mọ wá fọ. àwa gbọdọ̀ ti torí pé a tún ti dé lẹ́bù pé wọ́n wá ń bá wa ká wá neglect já níbo pé káwọn lọ bá yàn iná bá ló fi jẹ́ pé kò burú kátájẹ́ tìlú kan ní ìsinyìí ìgbà fẹ́ lọ sí dáwà ń afẹ́ lọ pa àwọn èèyàn sẹ́sìn ọlọ́run bá ń bẹ̀ fásitì dáwà ń bẹ̀ ìgbà tá a máa ń sìn lọ́ka fẹ̀ nìkan lẹ̀ ń bẹ̀ kọ̀mọ̀kọ̀mọ̀ lẹ́kọ̀ọ́ torí pé tá a fẹ́ achieve òní ó ní continuity ọba àmọ́ ní tẹ́tẹ́ bá ti lọ tẹ́ lọ alọ́tán ẹ̀ ní achieve kankan so nítorí de eléyìí báwọn sábẹ́ sí máa ń sẹ́nu ẹ̀ rí i pé ló jẹ́ kí Ibn Mas'ud ọlọ́mọ gbé Iraq tó fi dà fáwọn bẹ́ẹ̀ ló jẹ́ kí Ibn Abbas ọlọ́mọ gbé Mẹ́kà tó fi dà fáwọn bẹ́ẹ̀ ló Yemen tó fi dà fáwọn ń bẹ̀ so nítorí pé tí ẹ bá fi ẹnìkan sílẹ̀ ń bẹ̀ ẹ rí nǹkan kan achieve nǹkan tanra yín jẹ ni so bẹ́ẹ̀ làwọn sábẹ́ máa ń ṣe. dáadáa fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ó sì lè ṣe fáwọn ọkùnrin lópin ìgbà tí ọba ti ní bí kò ṣe ń tọ́lọ́mọ̀bọ̀ ọ̀fẹ́. Alaikum salaam nínú ilé yẹn gangan àbí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní yàrá èèyàn nígbà ti ṣe yàrá tiẹ̀ mọ̀ kan bóyá bí àyè yìí. kí lẹ́yìn wá jìde bíi pé wọ́n jọ fún bẹ́ẹ̀. alákùnlé hàn téèyàn bá mọ̀ èèyàn sinmi ọ̀rọ̀ tó bá ti dájú pé àárẹ̀ yẹn wọ́n ṣe òfin sí ọlọ́run ràn yàn lọ́wọ́ kéèyàn lọ gba ọ́sẹ̀lì mi kéèyàn lọ bóstẹ̀lì mi but nípa pé bóyá òkú yẹn ní nǹkan kan tó lè ṣe kò ní nǹkan kan tó lè ṣe ṣe ṣe. kàǹkẹ́ nù gbàgbọ́ Yorùbá nìṣẹ́ ó lè jí wá lóòrè pọ̀ síbẹ̀síbẹ̀ o subhanallah kéèyàn ọmọ mọ̀ wọ́n sàn ju kéèyàn mọ̀ lọ àṣetán kò sí tí o lè sè gbàdá ti gbẹ́ kí wọ́n sìn kù síbi àṣetán lè yí ọjọ́ kan lóru tí ó gbẹ wò kú ọ tí ó da gbogbo sẹ́ẹ̀lì rú gbogbo ẹ̀ yìí fáṣẹ tán láti. ta ló sọ bẹ́ẹ̀ yẹn ṣé mo sọ fáàtù nìyẹn òkú fara hàn báwo pé kí ni. kò sẹ́ni tí ó kù tí ò ní gbàgbé nǹkan òkú kẹwà fara hàn odijọ́ gbẹ̀ndà kìyàbà. wà gbogbo nǹkan yẹn ká tó mọ̀ lódodo bá ń gbọ́ odijọ́ táwọn náà bá kò tún sọ ọ́nà màá ti parí nù àmọ́ wa dúró dijọ́ náà ìgbà mùsùlùmí kí àti gbàgbọ́ bí wọ́n ti fún wa ròyìn náà. kìí sùn lórí ṣetán lórí bìdẹ́lì gbogbo ẹni tó lòun ró òkú tún jí ẹ̀rí kan láwọn pè kọ̀ dáhùn bó bá jọ pin ẹgbà lọ́wọ́ kọ̀ náwọ́ ẹ fún lówó kọ̀ gbá ẹ pé bó ti pẹ̀yìn dálẹ́ rí mọ́ ṣetán òun náà ni ṣetán kọ́dà òkú máa ń kọ lẹ́tà fáwọn èèyàn tẹ́ lọ́ọ́ mú lórí sàárè rẹ̀ ṣẹ̀tọ́n lọ́kọ lẹ́tà rẹ̀. lẹ́yìn náà sẹ́rù pé àwọn ti ń ṣẹbọ sọ́lọ̀ àwọn náà ní tí wọ́n gbọ́ ni. ṣé máa ń sọdún eégún ẹ mọ̀ pé eégún máa dáhùn. sẹ́yìn ọ̀ma ti ń dáhùn ní aṣẹ́fọ́n ni. bí jọ́sán náà fi sọ̀rọ̀ láti sọ́nà tó ní kí wọ́n lọ bẹ́gi ẹ̀ tí wọ́n manata. àwọn sàbẹ̀ bẹ́gi làwọn bá láti parí ẹ̀ ẹ̀ sí ìbẹ̀ ẹtún padà bẹ ẹ wàá bàǹtí jẹ bẹ́ẹ̀ ni àwọn padà débẹ̀ wọ́n bá ìyá arúgbó kan ní wòwò ànábì ló ní mànáta tí wọ́n ń sìn ń la àlùjánu tí wọ́n ń sìn àfìgbà tí wọ́n pa ìgbà náà ànábì wà lẹsẹsẹ yẹn ju mànáta ni torí de eléyìí sẹ́ni máa ní eégún dáhùn kínní kan eégún gbọ́ ọ̀fọ́rí gbogbo ẹ̀ kò sí rọ́ńbẹ́ àmọ́ àṣetánì ní ṣe kínní ní dàntọ́rọ̀ ní sápamọ́sábẹ́ gbogbo tí wọ́n máa ń sìn láyé òkúta ni igi ni ère ni àṣetán nìkan máa ń bẹ lára rẹ̀ yọ wàá máa fi bẹ̀sẹ̀ gbogbo epo e ni wọ́n ń sìn so ní ọmọ dáhùn ní ọmọ response gbogbo ní ọmọ wa tọba lè ṣe so eléyìí wọn máa ta àwọn jẹ ibi ẹ láwọn bọgi àwọn bọ ọpẹ àdó àwọn sì ń gbà láwọn bọgi àwọn náà wàá gbọ́ ní dáhùn pápá ní dáhùn so láì mọ ipa ṣe fọ́ọ̀nù ní ń dá wọn lọ ní ti sọ ma gbẹbọ sórí ta tó bá lè dúró lóru wàá rí bí àlùjáná sì wàá mú ní tí ó bá mú nínú ẹbọ yìí so àlùjáná wà sórí ta náà ni ẹ̀yin náà ti sọ pé ta ló nílé orí ta èso nìyẹn náà kí ló dé tí wọ́n fi lọ gbé ẹbọ sórí ta tí wọ́n yẹ fẹ́ gbé sí ẹ̀gbẹ́ kan nítorí pé sùn náà lọ gbé kalẹ̀ fún ẹrí bá àlùjáná kan wà bẹ́ẹ̀ náà ní lóru yọ wá sàǹtọ́ bá fẹ́ mbẹ́ yóò fi okù lẹ̀ so wọn lọ ti gbẹ ẹbọ ẹbọ gbà so nítorí délé gan ni nǹkan ti ń yà yín lẹ́nu bẹ̀ lẹ́yìn náà mùsùlùmí là wà gbogbo ní táwọn kèfèrí bá ń gbé wá lákìdá àwọn ìgbàgbọ́ wọn ẹ̀yìn ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ torí pé tó o bá gbàgbọ́ islam rẹ̀ ń bàjẹ́ nù kó kúkú má ṣe islam ọ̀sán ju kó ọmọ tanra rẹ̀ jẹ lọ ọkàn wa yà á lẹ́nu fáwọn mùsùlùmí yorùbá fẹ́ kó wọn islam tán gbogbo ń tẹ́lẹ̀ bọ́ ń dì mọ́lé làwọn náà ń dì mọ́ra

ìtọ́lọ́ ní mọ́sálásí ìtọ́lọ́ ọba ní mọ́sálásí kò kó táwọn kírun ní mọ́sálásí àmọ́ wọn gbọ́dọ̀ ti lè mọ́mù fún aká kírun lẹ́yìn lẹ́yìn náà kọ́ mọ́sálásí ra lé ó léwu níjọ́ tó bá kú sáàkùn mọ́sálásí má dúkìá rẹ̀ bá nìkan. Naam. الحديث

sọ wọn sì sọ pé léyìí kú okú okú tó bá jẹ́ kó dodo máa gbó wọn títí nítorí rẹ̀ tí àdìsí bá ti jẹ́ pípọ̀ mẹ́rin náà kì í sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àrẹsọ. Aleykum salaam. Ṣé tẹ̀sán ó lè kọjá rẹ̀ jẹ́nuwárì. tó bá jẹ́ pé kọ́ mọ̀ à ń bẹ náà kí wọ́n mọ̀ báyìí. ọ̀jẹ̀ tó mọ̀ tó ń wá wá. irun bàjẹ́ tí irun lè má bá ti bàjẹ́ táwọn tó wà lẹ́yìn rẹ̀ náà ń kọ́ ọ bàjẹ́. أيوه سبحان الله من نابه شيء في صلاته فليسبح subhanallah yẹn kó tó bá wọn. bàtí wọn sẹ ní kọrin yẹn tó yẹ yín sẹmọ pé ojú ẹsẹ̀ àkọ́kọ́ onígbàtẹ kejì bá a bá tó tó àkàrà ojú ẹsẹ̀ kejì ìgbàtẹ kejì bá a bá lójú kó tó àmì jì so inshallah ò lè kọjá rẹ general ìtọ́ tó mo ti fẹ́ lọ sí orí ẹni ìtọ̀ tòótọ́ ni wàá bá pàdé òkè. سبحانك اللهم وبحمدك